orúkọ mi ni Ọládélé Babájídé AK Printing Production mo jẹ́ ọmọ bíbí Ifọ̀n Ọ̀ṣun Òròlú local government ní state of Ọ̀ṣun state iṣẹ́ tí mo yàn láàyò jù ni iṣẹ́ ìwé títẹ̀ tó jẹ́ printing press. ojú kòkòrò dára èyí tó lùgbàrẹ́ bá ṣe fún ẹ jẹ́ òtún mo gbà tí mo ka ìwé mẹ́wàá tán tí mo rí wípé láì jẹ́ pé èèyàn bá níṣẹ́ ọwọ́ lọ́wọ́ ìwọ̀n bá ní gbogbo àrẹ olè máa gbé sàtífíkẹ́ẹ̀tì kiri báyàn láyò láti lọ kọ́ iṣẹ́ ọwọ́ yìí tó jẹ́ iṣẹ́ ìwé títẹ̀ ní ìgbàláyé printing company lọ́ṣogbo so mo kọ́ iṣẹ́ yìí fún odidi ọdún márùn-ún gbáko gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára ń bẹ̀. kan mẹ́ta kó sàti lówó lọ́wọ́. iṣẹ́ níṣẹ́ jẹ́. kírì mi tí mi ò lè gbàgbé ó pọ̀ ṣùgbọ́n màá sọ díẹ̀ àkọ́kọ́ ni wípé kò sí ẹni tó lè kọ́ iṣẹ́ ìwé títẹ̀ yìí tí ojú ẹ̀ ò ní là títí dé òkè òkun tí ó dẹ̀ lè dúró á dẹ̀ lè bold tá a lè sọ̀rọ̀ láwùjọ àwọn èèyàn ńláńlá torí pé ìwé títẹ̀ ó jẹ́ iṣẹ́ ọ̀làjú ó dẹ̀ máa ń mú kí orí èèyàn ó tún pé sí ju ti tẹ́lẹ̀ lọ ìkan nìyẹn èkejì ni wípé mo kọ́ iṣẹ́ yìí tí mi ò lè gbàgbé mo ní àwọn ẹ̀kọ́ tí ó nípọn níbẹ̀ tí mo sì tí mo tún rí pé mo súnmọ́ àwọn èèyàn ńláńlá nípa ìwé títẹ̀ yìí torí pé ká ní kì í ṣe pé mo máa ń tẹ̀wé ni eh, bóyá àgbàárù oko ìyàbá máa wà téèyàn ò ní lajú sí ìgboro so ó jẹ́ kí ojú mi là wípé torí ìwé tí wọ́n ń tẹ̀tẹ́lẹ̀ ìgbà tí àwa ò tí ì lọ kọ́ṣẹ́ níta rò ní pé bóyá ìwé yẹn máa ń jábọ́ látọ̀run ni gbọ̀ngbà táwa náà wá débi iṣẹ́ yìí a rí wípé ní tí ó dára tó sì lè tó ṣeé fi yan gàn títí dọjọ́ alẹ́ ni. àwa náà tá à ń kọrin tá a fi ń jẹun iṣẹ́ níṣẹ́ jẹ́. ìpèníjà tó wà ń bẹ̀ ó pọ̀ tí kò ní àfiwé àkọ́kọ́ ó ní wípé tí ara èèyàn ò bá balẹ̀ kò lè kọ́ṣẹ́ ìwé títẹ̀ ara ẹ gbọ́dọ̀ balẹ̀ torí tó bá lọ ṣe a single mistake àbí correction tó dẹ̀ tẹ́ bẹ́ẹ̀ gbèsè ti dé nìyẹn ìpèníjà kan nìyẹn ìpèníjà tó tún wà ń bẹ̀ tí èèyàn bá jẹ́ kí owó tí wọ́n fún yàn pé ẹ bá mi ṣe invitation program tọwọ́ yẹn bá fẹjú mọ́ yàn agbèsà lọ oríṣiríṣi ìpèníjà ló pọ̀ nbẹ̀ ibi iṣẹ́ ìwé títẹ̀ yìí o gbọ́dọ̀ ní àforítì torí wípé láì ní àforítì òun gan ò lè ka owó bó lè nàró báyìí látàárọ̀ dalẹ́ ara ìpèníjà ni àwọn máṣíìnì tàbí ẹ̀ ń lò ó léwu tí ara èèyàn ò bí balẹ̀ tó bá lọ tọwọ́ bọ machine lẹ́nu olóòtú ẹni bó ṣe ń ṣe èèyàn gbọ́dọ̀ fi awù kó ara ẹ̀ ó balẹ̀ kí orí rẹ̀ ó sì pé dáadáa. a kí n bá jí lówùúrọ̀ máa wẹjú wẹsẹ̀ mi máa yára máa gba iṣẹ́ mi lọ nítorí òwúrọ̀ nìrin. oníṣẹ́ ọwọ́ kan ò kì í ráre torí pé oníṣẹ́ ọwọ́ kò sí ọgbọ́n ní odidi ọgbọ̀njọ́ àrí iṣẹ́ ṣe wọ́n á dẹ̀ pé tíṣẹ́ ìbá ti dáa tí ò dẹ̀ fi ṣolè tó dẹ̀ mọ nǹkan tó ń ṣe ṣùgbọ́n àwọn ọ̀dọ́ wa sí i wọn fẹ́ ṣiṣẹ́ ọwọ́ fẹ́ máa gbàwù máa wá sàtífíkẹ́ẹ̀tì kiri máa lọ sí secretariat máa ṣe everything gbára tá à ń ṣiṣẹ́ ọwọ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo tí èèyàn fi ṣe ọwọ́ ṣe lọ́lọ́run ti dá èmi kíní yìí láre so iṣẹ́ ọwọ́ dáa púpọ̀ ọmọ wa sí i agbọ́dọ̀ yẹ kọ́ mọ́ mọ̀ ibùdó tá bá lọ sílùú èbó gan iṣẹ́ ọwọ́ èèyàn ni wọ́n á kọ́ béèrè yàtọ̀ sí pé certificate wọ́n máa gbé kiri so á wù mí kí àwọn èwe sí i kí wọ́n lọ kọ́ iṣẹ́ ọwọ́ kan ìyẹn sọ pé mo máa kàwé báyìí mo sì wà ní school mo máa fẹ́ lọ school dáadáa kò pé kí n má lọ sí school gbọ́n iṣẹ́ ọwọ́ ó ṣe pàtàkì èyí obìnrin kókọ́ télọ̀ irú ìsìn n bá tún lọ schools nísìnyí mo tún fi gbé iṣẹ́ ọwọ́ mi mo tún fi gbé lárugẹ kún ni mo tún lọ fi ìmọ̀ kún ìmọ̀ in printing line. mo ń gba bí àsìkò yìí gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn kí ọ̀dọ́ kọ̀ọ̀kan kó wá iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan kọ́ torí pé iṣẹ́ ọwọ́ ẹni àtẹ́lẹwọ́ ẹni kò kí tán ní jẹ téèyàn bá lè ní iṣẹ́ ọwọ́ kan lọ́wọ́ ìyàwó lè jẹ́ even bó jáde yunifásitì níbi tailor lòun tàbí hairdresser tàbí fashion designer any who iṣẹ́ ọwọ́ ó máa ń fúnra wọn iṣẹ́ ọwọ́ gangan ní pàtàkì ẹ rí pé ẹni tó bá kọ́ iṣẹ́ ọwọ́ kò ní tẹ̀ máa retí lọ́dọ̀ ìjọba tàbí kó máa retí wípé sálárì ni ẹ fi ìgbà kan náà la sì fi ń jẹun a sì ń lówó lọ a dẹ̀ ń bẹ́gbẹ́ pé so a dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ẹ̀yin ọ̀dọ́ òwò yìí ẹ má jà máa retí pé ìjọba ìjọba ìjọba so ẹni tó bá mọ̀ nípa ká mọ ìkòkò tàbí ká gbẹ́gi léèrè tàbí ká ká ká kò sí iṣẹ́ ọwọ́ kankan tó sọnù bábìn tẹ́lọ̀ tẹ́ẹ́dẹ́lu èbò náà iṣẹ́ yìí náà kò tukuta wọ́n á dẹ̀ béèrè náà ó dọ̀ wá dẹ̀ ti ní sàtífíkẹ́tì ẹ lọ́wọ́ kò síbi tó yà sí tó lè ṣe so ẹ̀yin ọ̀dọ́ ẹ má jà gbogbo ẹ̀ lé ìjọba ìjọba ìjọba ẹ̀ ká máa yahoo kiri kò lérè ọlọ́run ó bùkún wa.